ẹgbà tó wà sílẹ̀ yóò lọ sọ́dọ̀ àwọn àjàmọ́ àti ẹ̀ ní àdúgbò wọn yóò lọ fi ṣá ìkà ìwọ̀n. láti náà wà á òun kí sọ láti nà ẹgbẹ́ láti náà wọn tó ń kí wọn lẹ́yìn rẹ̀ kí ló ń ké àwọn ń ké fáwọn ìṣà fáwọn wákàtí pé ìnáwó àmọ́ ìyá tó mọ̀ pé àníyàn máa ń sọ fún yàtọ̀ iṣẹ́ ó yàtọ̀ síra wọn báyìí ẹnìkan ọmọ ṣáláṣí tó tó sàlùwàlà nígbà tó sàlùwàlà ó bọ́ sí ọmọ ṣáláṣí wọn yẹn náà fi làárọ̀ kàn méjì ìsàlámà ẹnìkan ìmọ̀ ọgbẹ́ àfọ̀n yẹn sì ṣe yàtọ̀ yàtọ̀ ó sì jẹ́ pé nínú àníyàn tiẹ̀ ó jẹ́ pé òun wá ṣe sọ̀lá tó lè ṣe fọ́ọ̀rọ̀ sí àwọn pọ́sìtì. Kọ́lọ̀ ni wá. Ó ní àtọ́ ní ìlú àníyà. Wọ́n ní ilé ìní àǹfààní tí kò ní àwọn ọmọ. Tó ká wá sọ síta nínú àwọn ètò ìpárọ̀dọ̀ sọ̀láàtà lórí ilé yìí nínú àdálẹ̀. Tó fi jọba kó náà bá sọ Pé wọn mú wá lọ́dọ̀ kan nínú àwọn tí wọ́n jẹ́ sálàmù sọ́ọ̀mì. Rahmanahu Allah ta'ala. Ìlànà ilé ìní tí adùn sí fún àrọwà tèmi so àrọwà gẹ́gbà sísọ ẹ jẹ́ pé a máa so that alcohol fi ní máa ṣe ìpalára fún ilé kí ó ẹtùmọ̀ a máa ń ṣe ilé kí ó ní ìní sunday àmánà náà sì ní lọ́dọ̀ àwọn òbí àti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní madrasa inshallah ta'ala as, uh, as from next week a máa bẹ̀rẹ̀ alcohol pẹ̀lú pátá tó náà inshallah gbogbo tó bá dẹ̀ fẹ́ ṣe àmọ́ parí ẹ̀ ní ten o'clock ṣe tó bá ti dé ní ten minutes to ten ó hàn pé ten minutes lókùn tó fẹ́ wá lónìí ó lè mú convenient tó tọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ last time bí o ṣe convenient fẹ́yìn sẹ́yìn wá kó convenient fún ẹ tó ń sọ náà so inconvenience yẹn àjọ mo mọ̀ra wọn náà ní tí yẹn bá fẹ́ ṣe so wọ́n ní what is worth doing is worth doing well so ẹ jẹ́ ká gbìyànjú ìdàkùntà fi ṣe é fakùn fi màsí lọ́wọ́ spana àtàlà yóò sọ gbogbo àná ní ẹ̀sán lórí inshallah latest by quarter to nine àmà bẹ̀rẹ̀ so ibn ilẹ̀ ìtàlá ten thirty the dot ten o'clock the dot mo wá sí ìdánidúró lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tí a ti dé ẹ má bínú ọlọ́wọ́ yóò sọ wá ní ẹ̀sán lórí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu jẹ́ kí dábìrì kan lọ́dọ̀ àwọn ọkùnrin náà mo tẹ́lẹ̀ kan lọ́dọ̀ àwọn ọba you said There's a weak hadith that couple should not see each other's nudity. But in a situation when a woman is pregnant and cannot share, okay, and cannot share her pubic hair due to the heaviness of her stomach, can her baby, okay, can her husband shave it for her? Bóyá ni o, ẹ tẹ̀lé mi dáadáa, ẹni tó fọ bẹ́ẹ̀ rẹ̀ yìí wọ́n tẹ̀lé mi dáadáa ní tí mo sọ ni pé ìgbà míì àwọn èèyàn máa ń sọ̀rọ̀ míì tó jẹ́ pé inú àdìsí tọrọ yẹn wà inú àdìsí tó lẹ̀ àbí mo sọ́kàn yẹn wọ́n mú example wa pé ẹni tó bá sọ pé ọkọ àtìyàwó lè rí níwájú ti ara wọn pé ọ̀rọ̀ tó sọ yẹn ó wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ tó wà yẹn àkọọ́lẹ̀ tí lálàáfíà ni pé wọ́n lè rí àfàyàn tó jẹ́ súnmọ́ pèkè bóyá tó kún sókò lálàáfíà ọkọ àtìyàwó ní ọkọ àtìyàwó ní wọn ní ààlà nípa tí wọn lè rí nípa ara wọn nítorí àdìsí Muawiya bin Hayda ọlọ́run fún àwọn àbúrò Muhammad sallallahu alaihi wasallam pé awratuna ya Rasulullah ma na'ti minha wa ma nadhar ìwọ anábì sallallahu alaihi kí ni bó ṣe ká pàrọ̀ àmà ibo ni àwọn èèyàn lè rí nínú ara wa ìbùlà àwọn èèyàn lè rí anabi ni ihfad awrataka illa ala zawjatika illa min zawjatika anabi ni sọ ìhòòhò rẹ para rẹ mọ́ pátá àyàfi tó bá jẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó túmọ̀ sí pé kò sí ìpamọ́ láàrin ọkọ àti ìyàwó wọ́n bí mọ́ Malik rahimahullahu ta'ala ìpè ìdótì ẹlẹ́tọ̀ọ́ kó jẹ́ pé àtọkọ àtìyàwó àwọn méjèèjì kan wà ní ohun ọmọlúwàbí yàrá mi nà wàtàrọ̀ mi nù kí ọkọ kó mọ òyàwó ní ọmọlúwàbí báyìí láìsí ìtàkàlà rẹ̀ kíyàwó náà mọ ọpẹ láìsí ìtàkàlà rẹ̀ tó wọ́n ní ìmáàmù wa sọ pé inna Allah ta'ala alladhi abaha. al-istimta ọlọ́run ọba tó ṣe ní ẹ̀tọ́ pé kọ́kọ́ kó súnmọ́ ìyàwó ẹ̀ láyé tó wà private jùlọ yẹn àbá ànáwó ṣé n tí ó fẹ́ ṣe gan pẹ̀lú ẹ̀ lẹ́tọ̀ọ́ láàrin àwọn méjèèjì ṣé kò ti lágbára ju wíwò gan lọ so obìnrin pé ṣẹ̀rí àwọn ọ̀dẹ ní kéèyàn sọ pé ọ̀ràn yẹn ní kọ́kọ́ àtìyàwó àbí ká daṣọ borí pé wọn gbọ́dọ̀ wà ní ìhòòhò ọmọlúwàbí láàkóso láìpẹ́ kan níbi pé àwọn èjì wà ní ìhòòhò ọmọlúwàbí. ìyàwó Aisha ọdẹ láàyè ọlọ àtàwọn sọlá àsìlámà wẹ̀ papọ̀ nílé ìwẹ̀ ẹ̀yìn sọ̀rọ̀ pé èèyàn lè wẹ̀ kó dijú mo yẹ dijú wẹ̀ ọmọ lajú ẹ̀ náà ni sọ ìdá sọlá àná eléyìí kò sí ìjù nípa pé èrò béèrè tí wọ́n béèrè ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ kí ó ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ náà ìbéèrè kan náà mo fẹ́ gbà àwọn tí wọ́n ń náwó fún yín. ànábì sọ́nà alhamdulilayi wa sọ́nà sọ́nà alaihi wa sallam ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ni pé ìgbà tó jẹ́ pé a mọ̀ pé nínú sọ́nà ànábì wa muhammad sọ́nà alaihi wa sallam èèwọ̀ ni kí ọkùnrin àtòbìnrin tí wọn kì í ṣe ẹlẹ́tọ̀ ara wọn kí wọ́n fi ọwọ́ kanra wọn tàbí kí wọ́n bọ ara wọn lọ́wọ́ àhàdísì pọ̀ ní orí ilé pé tó bá yẹ pé obìnrin tó tún wá jẹ́ arúgbó ṣé ìdájọ́ rẹ̀ ìjọyà bẹ́ẹ̀ ni ìdájọ́ ẹ̀yà tó inú sọ̀rọ̀ Bukhari ìwáyà kọ́ra pé wọ́n ní Anas Malik radiyallahu anhu ó sọ pé wà ìǹkánà tẹ̀lẹ̀ àmà ó máa ń ṣẹlẹ̀ nígbà mi ti jẹ́ pé ẹ̀rì ẹ̀rú làtàkùn bìyẹ́dì Rasulillahi sallallahu alaihi wasallam yóò gba anabi wa Muhammad sallallahu alaihi wasallam yóò gba anabi lọ́wọ́ mú tí wàá má anabi lọ tó fẹ́ bá anabi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam. àwọn tí àwọn fẹ́ sọ pé ọkùnrin àti obìnrin lè bọ̀ra wọn wọ́n máa lò rí wáyà wọn pé àdéfù sọ̀hí òkun ni kí lè fẹ́ fẹ́. nẹ́sẹ̀ yóò sọ̀rọ̀ àpàdọ́wì wọ́n ń tánà sọ̀rọ̀ ìní èmi ànábì láwùsọ fi òní sa èmi ni mi kì í bo obìnrin lọ́wọ́ òní ẹ má bọ̀ obìnrin lọ́wọ́ èmi o ìní èmi ànábì láwùsọ fi òní sa èmi èbó bèbè kò ní láàbù sọ́ọ́fì ó ànábì nítorí kì í ṣe nísìnyí kò jẹ́ wọ́n jẹ́ aláǹgbá lójú ẹ̀ òun ò jẹ́ so choice ti ẹ̀mí ẹ̀ kò ní ká máa ṣe nínú àwọn kan ní ìdáhùn máa ń kojú bọ̀ nínú ẹ̀rí kan máa ń rúkọ wọn ni wọn náà ní pé wàyí kánà tẹ̀lé amala láàfọ̀ bíi yẹn Rasulillah wọ́n wà ní sọ ẹ́ Bukhari wípé ẹrúbìnrin yìí ó máa ń lé ànábì lọ́wọ́ mú naam so àrínà onímọ̀ ẹ̀ náà arúgbó àwọn mẹ́tìrì àtọ́ sọ pé irú àdìsí àádùn sórí pé àwọn tí àádùn sórí pé àwọn tí wọ́n ń sọ níbẹ̀ òun náà ní bí mma àwọn obìnrin tó jẹ́ pé wọ́n jẹ́ obìnrin tí wọ́n ti bàlágà tí wọ́n jẹ́ bí àwọn tí wọ́n ti kọjá àsìkò haidọ̀ ní obìnrin tó jẹ́ pé wọ́n ti wọ menopause wọ́n ti dàgbà tán tí ó sì kankan tí ó máa ń attract ọkùnrin lára wọn máa ṣẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin pé èèyàn wọ menopause àti pé èèyàn dàgbà àbí èèyàn ìyàtọ̀ ń bẹ láàrin pé èèyàn dàgbà àti pé èèyàn dòdò ẹni téèyàn lè bọ̀ lọ́wọ́ náà ni tó bá ti dòdò kéèyàn máa bọ̀ tí ó dàgbà lọ wọ́n bí Sheikh Al-Albani ibi irú hadith yìí ìjà lè fi ṣe ẹ̀rí pé ọkùnrin lè bọ obìnrin tó bá jẹ́ àgbàlagbà lọ́wọ́ gbogbo obìnrin tó bá dàgbàlagbà yìí náà nínú ṣẹ̀rẹ́ Islam àwọn tafasir kódà láwọn onímọ̀ tí wọ́n gbà pé wájìbù ni kóbìnrin olùdàkọ́ ọ̀bọ̀ nígbà tó ń tọ́ya ní sọ́rọ́tọ̀ nìsá kọ́nà sọ pé wal qawaidu minan nìsá allati la yarjuna nikaha ọlọ́ni àwọn obìnrin tó dé pé wọ́n ti di wọ́n ti di wọ́n ti dẹ̀ ti ẹni tí ó dúdú jẹ́ pé ilé ni ń jókòó ká àwọn ajókòó kalé nínú àwọn obìnrin ọlọ́wà ni àwọn aláàtí láàyà ìdúnà nìkan ha àwọn tó jẹ́ pé wọ́n retí pé ọkùnrin kankan lè wárú àwọn kó ń fẹ́ fáwọn mọ́ ọlọ́ni laysa alayhinna junaha an yad'na thiyabahunna wọn ò ní ẹ̀sìn tí wọ́n bá bọ́ aṣọ́lẹ̀ tí wọ́n bá bá aṣọ wọn lẹ̀ àwọn onímọ̀ sọ pé àyà yìí àwọn tó náà bá gbà lẹ́nu òun náà ni obìnrin tán ti darúgbó kò sẹ́sẹ̀ tán bá yọ nìkan bọ̀ wọn bí tán bá yọ nìkan bọ̀ wọn kalẹ̀ lópin tó náà wá gbé wọn ò lẹ́sẹ̀ tán bá bọ́ sọ́lẹ̀ ṣe tó wá kàn sí pé kó máa wọ skirt and blouse káàkiri àdúgbò là wọ́n ní kò sí pé yóò máa wọ skirt and blouse káàkiri ntọ́lọ́ bá gbà lẹ́nu ni pé lẹ́yìn sàlẹ̀ yìí jọ̀nà àyàbọ̀ àti wọ́n ní tọ́lọ̀ bá ń mìn pẹ̀lú fìyà bàbẹ̀ wọn náà ní kán yọ nìkọ́ọ̀bù lójú kán máa rìn káàkiri kán máa lọ nìkọ́ọ̀bù náà gbogbo tó ń àtàkà ọkùnrin kò sí ọ̀dọ̀ ọ̀nà. tó túmọ̀ sí pé ìgbà míì bí ìdájọ́ arúgbó yàtọ̀ sí ìdájọ́ ọmọdé ni mo sọ pé ìgbà kan bí Sheikh Al-Albani rahimahullah ta'ala nípa pé ṣé ọkùnrin ọ̀dọ́ tó lè bọ obìnrin àgbàlagbà tó ti darúgbó lọ́wọ́ zọ́yọ̀ hadithi Anas yẹn ó àjáza rẹ̀ tí èèyàn lè ṣe gbogbo àwọn onímọ̀ gbé hadithi yẹn sórí àwọn àgbàlagbà obìnrin àwọn amọ̀rọ̀ lábá wọn ṣùgbọ́n àwọn alábá máa ń sọ pé lèkólè sáàkìtì láàkìtì tí màá ṣe mistake wọ́n ṣe wí ni lábá máa ń sọ pé wàlẹ́ àrọ̀ tàkó lèkólè sáàkìtì láàkìtì gbogbo nǹkan tí ọba ti jábọ́ iná ẹ̀ ni díẹ̀ lè lè mọ́ ìyàwó ń bẹ̀. nígbà tí láti sọ ni pé kò sárógbó Ghana gbogbo sọ pé gbogbo ní tó fi ń ṣọ̀bà yìí ti tán ẹ̀ náà nǹkan míì náà lè jẹ́ pé yóò sì máa wùyàn lára ẹ̀ pé tó bá ti bẹ́ẹ̀ ni tó dáa ni pé kí n fẹ́ kàn jìnnà sí ẹ̀rọ nǹkan ẹ̀wọ̀n láàrin subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته